lórí gbogbo pátápátá ṣẹ̀rí àtúnyẹ̀wọ̀ ní hadith jáde bin abdullá ilé ti àkàṣíwájú. Sọlá kọ́lá ìmọ̀ Muhammad bil Asa, ìmọ̀ Muhammad wọ́n ní inú tíra àwọn Asa. Wọ́n ní akhbarana Abu Hanifata, Muhammad, Ani Ibrahim. قال كان يقال ارفعوا القبر حتى يعرف أنه قبر فلا يوطأ ẹ máa jẹ́ kí sàárè ògbà sókè láwọn yóò fi mọ̀ pé sàárè ni káwọn máa kọjá muhammad bọ́bí hira ó ní táwọn náà sọ tòbí. ọ̀làdára á dáadáa àdá máa faraja mínú agba lẹ́tọ̀ọ́ kéèyàn ó fi nǹkan kan kún yẹ̀pẹ̀ tí yẹn gbẹ́ nínú sàárè yẹn wà nákọ́rọ́hù á sọ̀tù àgbà wá máa àwọn yòótọ́ ìyànà àbí ká máa fi ká máa mọ nǹkan lé lórí ká máa mọ àmọ̀ lé lórí àyùjọ alẹ́ àyíǹdàwó mọ́sídán àwọn alẹ́mẹ́ni àbí ká wá kọ́ mọ́sáàsì kan sẹ́gbẹ̀ẹ́ sàárè kan ká lọ fi àṣẹ kan sórí ẹ̀ àyùktabu àléhi kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tiwa bákan náà kéèyàn kọ nǹkan sórí sàárè wọ́n kúrọ́wù ajírú ويطرو الجر أن يبنى به bákan náà akọ̀ fún agbàṣẹ́sí tó yẹ pé tó wọn fẹ́ mọ̀ ní kó fẹ́ bá wọn mọ sàárì. أو يدخله القبر ويكره الآجر أن يبنى به أقو الآجر تنبع يوم بالفلق بكعاف من كثير تعريف أو يدخله أو يدخله القبر ولا نرى برش المار عليه أبيكي أو يدخله القبر أبيكا لما سنو تعريف سوري تعريف ولا نرى برش الماء عليه بأسا ṣùgbọ́n ká da omi lé sàárè tá a gbẹ́ tán lórí tá a ti bò tán ká domi sí ká da omi lé lórí kò sí nǹkan tó burú bẹ̀ wọ́wọ́ kọ́wọ́lú àbí hanifa wọ́n rẹ̀ táwọn sọ̀rọ̀ àwọn hanifa ní kótó ọ̀yàdínlù hadith mọ̀ fún mi alájẹwájú rọ́sùn sọ́dọ̀ àbá ni pé wọ́n hadith àkàyẹn ń tọ́ka sí pé ó lẹ́tọ̀ọ́ ká kákóyè pèsè tó sáré ìkọ̀gà àjẹlẹ́wù lẹ́lẹ́ lọ ìkọ́tí àtúrọ́b alifáàrí jùmílì yóò fi lè ṣe déédéé yẹ̀pẹ̀ tá a gbẹ́ kò níbi tí space òkú gbà òkèèrè àkóónú náà ṣèlú eléyìí kò ní gbígbí déédéé ṣíbùrù kan lọ ọwọ́ báyìí ọmọ gàdú báyìí lọ. هو موافق لنص المتقدم في المسألة أن يبتدي بنص في اتصال المسألة دور على نبي أما تجسيس فهو الجس وهو الكلب وإذا كنت تجسيس تجسيس قلنا أن الجس òun náà ni ìmọ̀ rẹ̀ àlùrọ́dù àpọ́lìyò bíi ká máa rẹ orí ẹ̀dá lágbàdo sìmẹ́ǹtì ní àyíkẹ́ lámọ̀ ọ̀kọ́rẹ́ fukọ̀rún náà ó ní wàjá sọ́sọ iná màlá àwù wàlùbínà wàláhù bìlẹ̀jẹ̀ wọ́n ní ìyẹn jà sọ́sọ igbá ìyẹn ni pé ìyẹn jó kún ìyẹn rọ̀ nǹkan fún un wàlùbínà tí wọ́n bá jà sọ́sọ ilé wàláhù ìyẹn rẹ̀ bìlẹ̀jẹ̀ pẹ̀lú plastic. ولا لا يعني التسييس من أجل أنه نوع دين كما قال ببعض المقدمين وأني أصلا تقول يقول ثم ثم بعد كان في قوقين ما تتشيس كين ما رأي سعري أنا نقول بنا بعد قريت يعني وعليه فما حكم تقديم تقييم القدر يعني تقول يا كيواني داجو تقييم kéèyàn máa fi ye pe oui te no si ama como si ma te mare je tu ma na na ni tu ma si si na mi a fa so mi ba la wa lo ka ra ha fa ta tu makrul نص عليه إمام أحمد إمام محمد فيما نقله عنفا عنه والكراهة عند أول التحريم إذا أطلق يبي إمام محمد في الصواني كراهة عن السبب لا مقرون من حرام قول الإمام البخاري رحمه الله تعالى والكرهية ولا كراهة قال أبو حفص في الحنابلة كما في الإنصاف وبالكراهة قال أبو حفص وأنا أبو حفص مع الحنابلة نوصل مع الإنصاف أنا كم نكون أنا. ولا آخر أنه لا بأس به أما كان يكون سنتو برومي عن الإمام أحمد وأنا موالاة النور الإمام أحمد وأنا وجزم به ilẹ̀ ìsọ́fì wàkáwù tìmídìí àná ìmọ̀ ṣáfẹ̀rẹ̀ ọlọ́sọ bẹ́ẹ̀ náà ìsọ́fì ìmọ̀ tìmídìí náà gbà tọ̀dọ̀ wọn látọ̀dọ̀ ìmọ̀ ṣáfẹ̀yìn kọ́ọ̀lẹ̀ náwáwí akíwà náwáwí wá sọ lẹ́yìn rẹ̀ pé wọ̀lámi yẹta àárọ̀ jùmùhúrù làkàbìlà wọn ni àwọn tí wọn wà lójú kan náà ìmọ̀ ahmed wọn ni wọn ò gba ọ̀rọ̀ yìí ọ̀sán yá náà wò lákàrà hàtà sí i ẹni wọn ò gba ọ̀rọ̀ wípé kàrà hàwà ń bi tẹ̀síṣẹ́ sọ̀kọ́bìrì wọ́n ní ìmáàmù náà wí pé ètò lẹ́sìn lọ́dọ̀ táwọn onáà ní pé kò sí ẹ̀kọ́ kan sábẹ̀ kàmá nusu alayhi walam yarid fihi náà ó gbé torí pé kò sí nǹkan tó kọ̀ ǹbẹ̀ kóòtù àfáà ní pé ṣùgbọ́n ni wọ́n ní aláṣọwáwú àtọ̀síìrú àlàáhùn ìmọ̀rẹ́ àti wọ́n ní ìṣẹ́ṣẹ́ pé tó kọ́rẹ́tì ni àwọn àlàyé táwọn fẹ́ ṣe nǹkan mọ̀súdù من تبيين المحافظة على القبر وبقائه مرفوعا kọ́dọ̀rà máa sá máa hàbí àṣàrò wọ́n ti wáyé pé ìdí tá a fi ń fi omi epo yẹ̀pẹ̀ tá a fi ń fi bí ẹ mọ orí rẹ̀ ó ní pé orí rẹ̀ lè bá a wà ó lè bá a ga sókè kó má jẹ́ pé yẹ̀pẹ̀ pàpà lọlẹ̀ wọ́n ní gẹ́gẹ́ sẹ̀rí àti sọ wàhálà tàǹsífàwù àrí àríyá àbí pé a fẹ́ fomi sí yẹ̀pẹ̀ orí rẹ̀ láti bá a fi mọ́ kó má bàa pé atẹ́gùn ó gbé yẹ̀pẹ̀ yẹn lọ inú àwọn alẹ́ atálẹ̀ wàlá tọ̀hún bá sírù hù wàlá ń tọ̀ kí òjò má wọ́yẹ̀ pẹ̀lẹ́ lọ ọwọ́ já ìzùn ọdún lẹ́tọ̀ ìdí òní ṣak láì sí ibi níbẹ̀ lẹ́yìnáwó ìhàkọ́ ọ̀gá ìyàtà mọ̀ṣùrùn à orúkọ kan هذا هو وجه من من الحنابلة أنه يستحب gbogbo ya ìdílé àwọn kan nínú àwọn ànábìlà táwọn sọ pé mọ́sàábù gan ni ká máa fi ogun níta sọ ni pé ẹnì tó gbà ní ti bá wà ní sàárì àwọn èèyàn ti wọ́n wà po yẹ̀pẹ̀ díẹ̀ pẹ̀lú mi àbí wọ́n fi díẹ̀ àárín rẹ̀ ṣùgbọ́n àwọn alábàá mọ́ sí pé tó lè asálẹ̀ ní gbàǹsà ilẹ̀ wà ilẹ̀ tẹ́ tẹ́ bá já ilẹ̀ pẹ̀lú lóòtù kan àwọn atẹ́gùn tí máa fẹ́ ń bẹ̀ yẹn yóò gbogbo yẹ̀pẹ̀ yẹn lọ sápò bẹ̀ tó yẹ̀pẹ̀ tẹ́ já gan yẹn ni so ẹ wá kó yẹn rìn sórí ìsàárè ó ṣe fi kí ni o ó kí atẹ́gùn gbé lọ ó jù rọ̀ kó gbé lọ àti ẹ̀bẹ̀ lọ torí ẹ̀ wọ́n á máa fi omi fara yẹ̀pẹ̀ tí wọ́n fi mọ orí ẹ̀ èyí kan fẹ́ ṣe design rẹ̀ bọ̀ wọ́n sá fi omi gbígbà tí yẹn fi àmà sórí rẹ̀ ṣe ìpamọ́ ìṣèlú ìṣèlú afẹ́kùn bá fẹ́ kò ní gbígbé ni o kò gbà mọ̀ lọ wọ́n ní ìyẹn ní àwọn alábìlà ń sọ pé kó sáfà sọ́wọ́n sọ́wọ́n máa ń gbọ́ wípé ká mọ búlọ́ọ̀kù kárẹ̀ ara o wọ́n fi yẹ ẹ̀pẹ̀ borí ìyẹn làfà ń sọ́n bí wọ́n ní wàyín kárẹ̀ mọ̀sódù àzìnà ṣùgbọ́n nípa nǹkan tí wọ́n gbà lérò wọn náà ní pé láti bá a ti dẹkọréètì sàárè wọn náà wà á mímọ́ alákọ̀ọ́ mímọ́ sáà ìdàgbàsí yìí tí ò ní àǹfààní kankan fàlẹ́ ẹdúró ìyá náwó bọ̀kọ̀dẹ́tùn kò lẹ́tọ̀ọ́ torí pé àdá rẹ̀ ni. ìwà amẹ́ríkì tá a bá tù wọ́n ní ẹ̀wà àríkà kan kására ọ̀dọ́sílù àdìsí tá a rí muha àdìsí ẹ̀ sọ fún wa pé ìwọ ni. ọ̀dọ́sílù kàlámì imam muhammad ọ̀nà ìsìlẹ̀ ọ̀hún náà rọ̀ imam muhammad ta kàṣíwájú yẹn wàsáhà ṣàfihìyà tó wà hànàbílà tó di kàràtì ṣàfihàn wọ́n ní kọ́lá fábùnà àwọn èèyàn wá mọ́ sọ pé sọ̀wọ́n kánà mọ̀kúbù ọ̀rọ̀ kọ́bírì fi lọ wọ́n ní àwọn gbà pé ká ní nǹkan tán kọ sára sàárì ara pátákó ní ọkọ̀ sí ìdára sì fi tán gbé síbi orí rẹ̀ kàmá ìjára sàn ádá ṣùgbọ́n ní náà sì pé àwọn èèyàn sí máa ń ṣe onílé owó hadith torí pé anabi kọ̀ ká máa kọ̀ ọkọ̀ ká máa nà kọ̀ nǹkan sára sàárè. واستثنى بعض العلماء كتابات اسم الميت لا على وجه الزخرفة. wọ́n kọ́ sàn àfáà ni pé wọ́n yọ ọ́ dẹ̀ pé ní ìlú àkàkọ́ orúkọ ẹni tó kú síbi sàárè tí ìsìnkú afẹ́ fi design bá lè ta arúf káàkà fi dáàmà kì í yásan àlàwọ́ nàbí al nàbí ó gbé òkúta kan ṣẹ́ṣẹ́ òkúta kan sórí ìta sórí nọ́ọ̀bùnà ọ̀hún olùbá àdábẹ̀mọ̀ tó bá padà wá wọ́n ní kàmọ́tà kọ́dà tó lọ sọ́lá tìlẹ̀ fún ẹgbẹ́ ànífà pọ́lọ̀ ṣọ̀kan àmì sọ pé ó lẹ́tọ̀ọ́ ká kàn fi kẹta sàmì pé sàárè lágbájá ni wà gẹ́gẹ́ bí ẹni máa ń ṣe tẹ́ bí mo ṣe sọ́lẹ̀ kan yẹn pé nọ́mbà ni wọ́n kọ sí ṣẹ̀gì nọ́mbà yẹn ó ti lórúkọ tó kí ni ó ṣe déédéé kí ni ṣáàlì kò sí ẹ̀ka rẹ̀ sí àná. wọ́n ní eléyìí ń bá bi toxis rẹ̀ kìyàs káfí kìyàs sàdáyà rí nǹkan ni. bọ̀dọ̀ bóyé ó wà lábẹ́ kankan máa kọ nǹkan síbi òkú. ṣùgbọ́n ó gbé òkúta síbi sàárè abúlébùn mọ̀bọ̀n Umar bin mọ̀bọ̀n àbí eh, Usman ibn mọ̀bọ̀n tó ń gbà sí mọ́kà ẹgbẹ́ kú èdè tó ó gbé òkúta síbi láti dáadáa mọ́ kẹ́wàá á lo kìyàsì yẹn pé àwọn náà lè gbé pátákó ká kọ nọ́mbà sí àbí ká kọrúkọ sí láti bá àbíká fi ṣe sáré mọ́ nínú ṣàfáni pé ẹni bá bi kìyàsì àtàkùsùsù lè kìyàsì wọn kọ́ làbí ìdìbò wọn ní àwọn jùmúrù wọn gbà bẹ́ẹ̀ làánà o kìyàsì fún mọ̀kọ́ bá ti nọ́ọ̀sì kì í ṣe pé a ti kìyàsì nígbà tí nọ́ọ̀sì wà sẹ́yìn pé nọ́ọ̀sì lè pé ẹ mọ́kàn kan sára sáré káwá kan kan sára ká abdullahi bin masu kúkà yẹ kó wò kọ nǹkan àbí oríṣi òkúta kan lójú kamẹ káwá lò wọn ní kìyàsù máa wọn ní <laughs> kìyàsù tàfsírì kìyàsù ni wọn ní kìí ṣe alkiyas tí mọkànbára ti nọọsù ká máa lo kìyàsù gbà tàrí nọọsù eléyìí nǹkan ìgbé mọ̀mù náà àbí so ẹgbẹ́ méjèèjì bá ní ìsìn àlàyé àwọn àfáàní òjò yóò sọ fún wa kí ìyàtọ̀ láàrin méjèèjì àtàkùn kìyàs àti kìyàs tí mọ̀kànbára ti ànàs wọn ní ولكن الشأن في صحة هذا القياس wọ́n ní problem gangan ni pé ìjẹ́ kìyàsí gan so lesson lè gan ká fi òkúta kánábì gbé sórí kọ́bù náà gbọ́dọ̀ náà ká fi wé pátákó tí wọ́n rì mọ́ orí sàárè sàárè sí wéra wọn ẹ̀rí pa àwọn sàárè ní ìpàdé ìsàárè àwọn kiri yó wọ́n kàrà mú wọ́n kàrà gbé bí òkúta kan tó dìgbà bí máàbù wọ́n sàgbé tá a bá ti gbà pé a lè lo irin tá a kọ nọ́mbà eléyìí náà a sọ pé a lè lò ẹ tó wá ó mọ aráàlú náà tó <laughs> kálukú náà mọ̀ sẹ̀rí lọ́wọ́ àwọn tó pé kìyà tó pé kìyà sí ẹni wọ̀lẹ́bí ara wọn náà àlẹ́ ṣùgbọ́n àbáwọn ẹgbẹ́ táwọn rí ọlọ́run nínú ìjìnlẹ̀ o anna lè kọ́ra bí síyáàtì ara kìyàsì àdàtìláàfin ìbáyìí ká ní pé irú kìyàsì lẹ́sẹ̀ lẹ̀ kákàjúlẹ̀ báwọn olójìnà وصحابه تكيد بما إذا كان الحجر لا يحقق غاية التي لأجلها وضع رسول الله صلى الله عليه وسلم الحجر ilé ìtọ́jú ẹsẹ̀ lè gbé káàdì pẹ̀lú pé tó bá yẹ pé òkúta bá fẹ́ gbé sí ibi sàárè yẹn a lè achieve nǹkan tá a fẹ́ achieve gẹ́gẹ́ bí nǹkan tí ànáǹfẹ́ achieve tó sì gbé òkúta sí ibi sàárè abdullahi osman mahmoud illa wàhíyà àtàárùf àlẹ́ yìí sẹ́pà lè rọ́nà mi láti achieve ẹ̀ bí ká lo òkúta yẹn wàdálẹ kẹsà bí kẹsà ti fòwó mọkànlá kó jẹ pé sàárè pọ̀ gan àlè dá ìtàn mọlẹ àbùsí ni wàkàtún àṣẹjá àbí pé òkúta gan pọ̀ pàtàkì bá ń gbé òkúta irú òkúta kan náà là ń gbé sí gbogbo ẹ̀ bó láti wá mọ òkúta tí ẹnìkan ṣe wọn ni ọkẹsàrà àjá àlùmọ́àrífà وإنه يجوز كتابة اسم بقدر ما تحقق به غاية المذكور. Ndé ìbá tí sáńdà lè yẹn ní òtò lẹ́tọ̀ọ́ pé káwá kọrúkọ kékeré síbi sàárè yẹn lákàtí àti ìwípétọ̀ sàárè lágbájá ni sàárè lágbájá ni sàárè lágbájá ni òyìn ní kìyà táwọn àfáà lò ọ̀rọ̀ tí sì kàlọ́ ní sọ nípa pé irú bẹ́ẹ̀ ṣe ń kọ nọ́mbà sí ní pátákó yẹn sẹ́ǹkì nọ́mbà ni wọ́n kọ gan òdi ẹ̀kọ́ rúkọ yóò lè rọrùn fún káńsìn lẹ́yìn tẹ́ bá ń sin sàárè bá ń lè sìn ẹ gbọ́dọ̀ ní níbi tẹ́ ẹ gbọ́dọ̀ níbi plan kan tí ẹ pé wọ́n ti ya bí àyè sáré kọ̀ọ̀kan wà nílẹ̀ yẹn ara plan yẹn ṣùgbọ́n wọ́n ti ṣe sáré kan wọ́n ti kéde ó máa kẹ̀. ibi wọ́n ti nọ́mbà rẹ̀ nínú general plan ni wọ́n lò ó máa kẹ̀. ṣùgbọ́n wọ́n ti ṣe sáré kan wọ́n tó máa kẹ̀. wọ́n ti wá kọ nọ́mbà sí ẹ kàn lọ wo nọ́mbà yẹn gé sí orúkọ. sáré nọ́mbà náà wọ́n ti lágbájá báyìí síbẹ̀ wọ́n kọ̀ lùkọ̀ síbẹ̀ sáré nọ́mbà twelve tó ti wà ní òwe

ṣùgbọ́n àwọn ọmọ fẹ́ lọ bìnrin fẹ́ lọ ṣàdúrà níbi sàárè bàbá wọn tó sì lẹ́tọ̀ọ́ ní ṣòríà sàárè lè pọ̀ báyìí kí n ṣàdúrà fún gbogbo wọn èyàn sì dé lọ sọ́dọ̀ specific one tẹ́yìn fẹ́ lọ bọ́lá gbígbé o. Thank you. Mm-hmm.